nígbà tí ọjọ́ ọ̀la tó jẹ́ tọ́sídẹ̀ máa jẹ́ ọjọ́ àràfà etí àwa fẹ́ ká kọ́kọ́ gbéyẹ̀wò ni pé ọdún sálà iléyà yìí tí a fẹ́ tí gbogbo ọgbọ mùsùlùmí àtọmọ nàìjíríà lápapọ̀ àtàwọn ẹlẹ́sìn wa tí a fẹ́ jọ ṣe àjọyọ̀ eléyìí tá a máa ń ṣe ní ọdọọdún ṣé ó pin dandan ká ṣe ayẹyẹ ọdún iléyà tó bá pin dandan kí nìdí ẹ̀ gan-an tó ṣe yẹ ká ṣe ayẹyẹ ọdún iléyà naam a dúpẹ́ púpọ̀ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ fún ẹni tí ó rán sí wa tí ń ṣe àyànbá muhammad sallallahu alayhi wa sallam àǹbí ọlọ́run kó bá ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sọ̀ṣàdá bákan náà àǹbí ọlọ́run àlékún àgbẹ̀yẹ ẹ̀sìn àti ìfọkànbalẹ̀ àti gbèsè ayé ìrọ̀rùn kó fi tawá lọ́rẹ lórí ẹgbẹ́ èmi náà kí ẹni tó jẹ́ ààrẹ pátá fún ẹgbẹ́ òṣìṣẹ́ bákan náà mọ̀dẹ̀ ti ìpínlẹ̀ Ògùn wa ń bí ládàá yan rí kí ẹ̀yin adarí ètò wa ń bí iná kọ́nà kó má ṣe bá wa wà pẹ̀lú yín kó má jẹ́ kí ẹ ṣì sọ. àmín. ọdún iléyà ọdún kan ni tí ó já sí pé ìlú mọ̀ọ́ká ọdún ni ó dẹ̀ jẹ́ ìkan nínú ọdún lágbòógì eléyìí tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala ètí ó ní kí ànábì wa kọ́ wa nípa ṣíṣe rẹ̀ tó dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ìlànà ẹ̀sìn wa ọ̀ràn yẹn dẹ ní fún àwa mùsùlùmí láti dunnú láti ṣọdún náà láti náwó nára láti fìfẹ́ hàn sí ọ̀kan lára àwọn tọ́lọ́wọ́n bá pè lẹ́sìn fún wa torípọ̀ ọ̀nà ọba tó lẹ̀sìn wa nítorí wọ́n ti pè lẹ́sìn fún wa ọ̀ràn yẹn ní káwa náà rí nǹkan náà sí nǹkan gidi ká dẹ̀ pàtàkì ẹ̀ ká válù ẹ̀ ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an wípé dhalika wa man yu'azzim sha'a'ir Allah fa innahu min taqwal qulub ẹ̀ní eléyìí ń tọ́ka gbogbo ẹni tó bá ń pẹran ọdún ìyẹn ọdún iléyà torípé kan ẹ̀ ti ń ṣe àfọwọ́ àgbà abdullahi bin abbas radiyallahu ta'ala anhu tànàbí pé ní hibril umma sọ̀hábì ni ó ṣàlàyé fún wa pé ìtumọ̀ àyà yìí pé dhalika wa ma yu'azimu sha'air Allah ó ní ó ní pípẹ́ ẹran aléyá dájúdájú ẹni tó bá kúndùn mi máa pẹ́ ẹran aléyá mi máa gbé ọdún léyà lárugẹ o ó ń tọ́ka sí pé min taqwal qulub ẹnìyẹn payọ̀ ọlọ́run eléyìí jẹ́ èsì lórí ìbéèrè tí ẹ béèrè pé ṣé dandan ni ká ṣe ni hmm. dandan ni lára ẹ̀sìn wa ni Hmm. ṣùgbọ́n bàbá ṣe ní kápá mọ́ àti bàbá ṣe ní kápá tó òun náà la ṣe máa ṣe lọ́wọ́lá. ẹ má gbàgbé pé ètò ohun òṣìṣẹ́ tèmi àṣe àbọ̀mọ̀ ṣe àgbékalẹ̀ lè fún hmm. ọdún iléyà tó ń bọ̀ lè ta fẹ́ ní ọjọ́ friday yìí níbi tí a ti wá ń gba àlejò àfáà wa tí wọ́n jẹ́ onímọ̀ nípa ẹ̀sìn fàdé láti lè máa dr isiaq abolore muhammadu lawal chief imam dayatul haq central mosque lẹ́mi abẹ́òkúta ẹ ṣeun tẹ́ wà pẹ̀lú wa mo láyọ̀ láti sọ fún yín pé ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa ẹ lè darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ àlejò wa kìtìkìtì àtàwà tí à ń sọ̀rọ̀ ibi tẹ́ ẹ ti ń wò ẹ máa bá a fi orúkọ yín síbẹ̀ torí àwọn tá a fẹ́ fún lẹ́bùn òṣèṣe kó jẹ́ pé láti ojú òpó facebook láti máa mú. ẹ ẹ ṣeun àáfà imam ẹ má bínú fún ẹ̀yin tẹ̀sẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì fresh abẹ́òkúta ètò ohun òṣìṣẹ́ ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àlejò wa gẹ́gẹ́ bá ṣe rí i pé iléyà náà ó ti kanlẹ̀ kó ti wọlé dé lóòótọ́ ẹ ti mẹ́nu bà díẹ̀ àmọ́ ṣó pọn dandan wípé a gbọ́dọ̀ pa ẹran ní ìtòjẹ́ wípé bóyá pẹ̀lú bí gbogbo ìyí ṣe rí yìí kí ló yẹ kí ó jẹ́ ojúṣe wa lásìkò yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń rọ́ kẹ̀kẹ́ tó ń rọ́ kẹ́kẹ́ ṣé ó pọn dandan wípé a gbọ́dọ̀ pa ẹran. ẹ ṣe púpọ̀ mà ẹ alhamdulilayi pé ọlọ́run ọba tó dá wa sáyé ọba tó fẹ́ ìdẹ̀kùn fún àwọn ẹrú ẹ̀ ni kò fẹ́ nira fún wa ó dẹ̀ mọ̀ wá ó mọ̀ wá ju ara wa lọ ó ní allah ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ó ní sóhun tóun dáwọ̀ wá mọ̀ wá ni ọlọ́run mẹni tí ò ní lọ́wọ́ ó dẹ̀ mẹni tá a jọ ń pariwo hardship hardship ṣùgbọ́n tí nǹkan wà lákàntì ẹ̀ tuntun ní pamọ́ nbì kan bó ṣe rí yìí bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ nígboro tá à ń bẹ ọlọ́run kó jẹ́ kára tù wá bákan náà kó túbọ̀ bá wa darí àwọn adarí wa kí wọ́n lè rí wa darí dáadáa pẹ̀lú ẹ̀ náà lábẹ́ bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá fún ní kápá láti pẹran lẹ́ran di dandan láti pa fún wọn. ẹni tọ́lọ̀ wọn bàbá fún ní kápá bẹ́ẹ̀ <clears throat> kéèyàn máa fi wàhálà ní gbọ́dọ̀ máa pa gbogbo tó bá gbàdá máa fún la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ti sọ bẹ́ẹ̀ nínú alukur'an fún wa. ọlọ́run ọ̀la kankan bọ̀ wá lọ́rùn àfi tápá wa bá ká. Hmm. ẹni tápá ẹ̀ bá ká kó pẹran àwọn èèyàn kọ́ ni kó pa ẹni tọ́lọ́wọ́n bá ní ká pa ẹ̀ ká ọ̀nà ọlọ́wọ́n bá ṣe lọ́rùn ẹ̀ fún kókó pa. mo mọ̀ ẹ tó tẹ̀gbọ́n lára àwọn ẹwà Islam. màá fẹ́ kẹ́ tún bá wa mú bẹ̀rẹ̀ mm-hmm. lẹ́ẹ̀kan sí mm-hmm. ẹran ẹja mo bá ìdílé bí àpẹẹrẹ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí kí n fi tèmi ṣàpẹẹrẹ kí gbogbo Nàìjíríà máa gbọ́. Ah. èmi àtàwọn àbúrò mi lájọ máa ń ra ẹran ọdún lọ́dọọdún torí eh, ẹni tó jẹ́ bàbá fún wa ọlọ́run ti fún wọn sọ́dọ̀ bá ní mo ti wá pe àwọn àbúrò mi bí ẹ̀ẹ̀mejì Eh, torí mi ò ń dáhùn láàmú tó bá ti ọ̀rọ̀ olówó hmm. bọ́yá méjì tí mo kún wọn mo rí pé response wọn ò kò kò mú kò mú yes hmm. so èmi náà dẹ̀ rí pé agbára mi ò lè gbé e mo ti decide lọ́kàn mi kì í ṣèpè o pé ẹran ọdún lọ́dún yìí kò bọ́ sí pípa hmm. fáwọn tó wá ń gbọ́ wa lórí lọ́dọ̀ bẹ́ẹ̀ náà àwọn àbúrò mi fáwọn tó wá ń gbọ́ wa tán wà nírú condition tí mo wà kì í ṣe condition gan ká sọ pé àsìkò yìí bó ṣe rí generally lẹ́ẹ̀kan tí mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ yẹn mo pé ẹran yẹn o àti mo pé mo fẹ́ lè sọ pé látìgbà tá a ti tá a ti ń bá a bọ̀ gẹ́gẹ́ bí ọmọdé náà nígbà tí bàbá ti lọ à ah, ká má parí ṣùgbọ́n ọdún yìí mo ti ní kọ̀ máa ìgbé kò wọlé o kò bọ́ sí. àmọ́ ah. àwọn èèyàn kan á tẹ̀sùn máa rò lọ́kàn wọn pé ah ṣé tí mi ìbá pẹran ṣé kí ni àwọn èèyàn mi fẹ́ máa sọ àwọn àlejò tán ti máa ń wá tán máa ń jẹ tán máa ń mu kí wọ́n máa tọ́ ẹ̀jọ̀ ẹ ṣẹ̀rẹ̀ lábala bíi tí a dé yẹn ó bùkátà kí a educate àwọn èèyàn wa. Hmm. Hmm. àwọn èèyàn ti ní àwọn orientation kan tipẹ́tipẹ́ ọbẹ̀ ọgbọ́dọ̀ sílẹ̀ gbogbo tó bá gbà la máa fún rárá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún yìí èèyàn lè ní kápá àti pẹ̀ràn lọ́dún yìí kó má ní kápá àti pa lọ́dún tó kọjá ẹjá sọ̀kan fún wa tó ṣẹlẹ̀ lójú ayé ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábi dídí sọ fún sàhábà lọ́dún kan yìí ẹran aléyà yín ò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta ó ànáàsì fún ọbẹ̀ sọ̀rọ̀ ẹran aléyà yín ò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta ah oníkàlùkù tó lẹ́ran lé kò síta bìtìbìtì ọbẹ̀ rẹ̀ sí ha fáwọn èèyàn ìgbà tó dọdún tó tẹ̀lé wọ́n tún wá bá ànábì pé sọlá pé àfa tó kọjá ẹni ẹran ilé yóò gbọdọ̀ kọjá ọjọ mẹta sófin yẹn ti dòfin náà nìyẹn àbí ó ní tó bí yẹn léṣe òṣìṣẹ́ ọlọ́run bá sọ fún pé lọ́dún tó kọjá yẹn náà bá kíyèsí ti rówó rẹ ran èèyàn wá rówó rà yìí láfi ní má tọjú ẹ kí Hmm. òfin kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta tọ́lọ́ ni kì í sọ fún yín ẹni tó bá gbọ́ òun náà fẹ́ ha síta hmm. ṣùgbọ́n lọ́dún yìí ara ti tu àwọn èèyàn tòun hmm. ní kálukú lè jẹran ẹ̀ ẹ lè fi pamọ́ ẹ lè fi ṣẹran níyọ̀ àsìkò tí a chip wà ń ta yìí náà ẹ̀kọ́ ni fáwọn mùsùlùmí tá a fẹ́ pẹ̀ran pé àwọn tí ò irú ẹ̀ ń ti kárí gò ní ìsìn táwọn òsì ẹ̀ tí ní ó pàṣẹ fa ẹlòmíì náà tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ̀ ń dá àwọn èèyàn sáà ń bá dáadáa àwọn hmm. wrong places àwọn èèyàn máa ń sábà gbé nǹkan yẹn lọ hmm. àwọn tí wọ́n ti jẹ tí wọ́n ti yó hmm àwọn náà lèmi tí máa lọ ń gbẹ̀ràn fún. mo ń bọ̀ torí bí tá kó bá jáwá nìkan bá wáyé àpọ̀ náà àfà ọlọ́run bá wa kẹ́yìn bẹ́ẹ̀ ṣe mú yẹn pẹ̀lú àwọn tó ń gbọ́ wa ń lé mo ti rérò lójú òpó facebook yẹn màá sáré bẹ̀bẹ̀ yẹn wò ká tó wá bọ́ sójú ìpè bíbá kí ló yẹ kó jẹ́ ìmúra sílẹ̀ bọ́dún ṣe ń bọ̀ tó kọ̀tún láì fún àwa àti mùsùlùmí tó yẹ kó jẹ́ ìmúra sílẹ̀ mùsùlùmí ní gbogbo ìgbà yóò tí kan nínú àwọn nǹkan ẹ̀sìn bá ti ń bọ̀ àbí kan nínú àwọn nǹkan ètò ayé ẹ̀ bá ń bọ̀ wájú ẹ̀ òun náà ni kó palẹ̀ mọ́ ìpayà ọlọ́run torípàlọ́ àwọn bá náà dìde sọ fún wa bẹ́ẹ̀ náà nínú alukur'an ní fatazawadu fa inna khayra zadi taqwa ọlọ́run ni ẹ pìpì ara yín kalẹ̀ o ṣùgbọ́n ẹ lọ́rọ́ tí ẹ má gbàgbé o olórí tí máa ń pìpì ara rẹ̀ kalẹ̀ fún jù ọlọ́run gbogbo àtàfẹ́ ṣọdún ká ká má nípalẹ̀ mọ́ nǹkan míì ká má nílẹ̀ mi bí ìgbàsẹ́ pa afẹ́ ṣe ṣó afẹ́ ṣe kárí ni afẹ́ ọ̀pẹ́sẹ̀ àwọn èèyàn hmm. tẹ́bá rẹ́ran mi tẹ́bá jẹ́ àdúgbò wa tẹ́bá rí ní abóṣe ń hóyún gbà hmm. ká má níyẹn lẹ́mìí hmm. ká nípayọ̀ lọ́n lẹ́mìí ká máa wo àwọn tí ò bá tó fún tọ́lọ̀ ní káwa tún wà lókè jù wọn lọ torí pé gbogbo ẹ̀dá láyé àárín la wà téèyàn bá ń wá àwọn kan lókè ẹ̀ àwọn kan náà wà ń sàlẹ̀ tiẹ̀ tó bá ń wá àwọn kan ní sàlẹ̀ tó fẹ́ máa ronú àwọn kan wà lókè ẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ apáyọ ọlọ́run kájẹ́ káwọn tí ò ní tó wa dùnnú látara wa. mo ń bọ̀ ẹ lọ rẹ̀ mo ń bọ̀ ẹ jọ. náà ẹ kíní kan ṣẹlẹ̀ ó ti máa ń ṣẹlẹ̀ tipẹ́ mo rẹ̀ rí pé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọlọ́run ti bò láṣìírí tí wọ́n ti ra ẹran tẹ́bá wá dọ́dọ̀ lẹ́nu pé ah ẹran yìí máa da o ìlú lọ ra ẹran yìí ẹlòmílẹ̀ wọ̀nyí ah one million five ni ah one million ten ni ah, lẹ́yìn ah. tó jẹ́ pé lóòótọ́ àti lódodo ní tó ra òjò bóyá bíi five hundred thousand lọ. Ah àwọn tí àwọn àtìrà tọ́lọ́ ń bò láti lẹ̀ láti lẹ̀ nígbà tá a bá wá dé ọjà tí àwọn tọ́lọ́ ti yọ̀ǹda bútọ́ ti rà yẹn tí wọ́n ti parọ́ láti confuse wọn pé iye kan làwọn ra ẹran intention yẹn tí wọ́n gbé fún wọn yẹn táwọn gbọ́ yẹn làwọn máa gbé lọ sọ́jà tó máa fi lọ náà ẹran irú ìmọ̀ràn wo la lè gba irú àwọn yìí tó jẹ́ pé ká lè mọ̀ pé ẹran tẹ́ ra tó jẹ́ gbígbé abiyẹ èyí tá à ń sọ yìí náà lọ́pọ̀ gbàlágbé ẹran wọn ẹran wọn kì ṣe pé ìròyìn náà ò ṣe ra ṣẹ́gbùlà ṣùgbọ́n ẹran mi ìtẹ́lómi ra ní four fifty five hundred nígbà ah, ẹran yìí dáa ní ah, ah, nine fifty ní Ah. one million five ní. kéèyàn sọrú ẹ̀ fún kárí go. <laughs> so ìmọ̀ràn wo la lè gba irú àwọn tó jẹ́ pé kankan ṣá gẹ́gẹ́ bí tẹ́ sọtọ́ pé bí káṣíárì ló fẹ́ jẹ́ fáwọn tó máa kí lè mọ̀ pé wọ́n rẹran lẹ́ran tó jẹ́ mo tán ra òtó bẹ́ẹ̀. àti pé pẹ̀lú nǹkan tó sọ yẹn gan ṣé imam ṣé ẹran yẹn tán bá pa pẹ̀lú kí wọ́n ti parọ́ ṣáàdúrà wọn gbà. <laughs> ìdáhùn sí àwọn ìbéèrè yìí lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kan wà bíyá kálẹ̀ ló ní ọmọ túmọ̀ ẹ̀sìn tó ń ṣe tó kàn ń pè ní Islam hmm. Hmm. tó bá yé èèyàn pé torí Ọlọ́run la ṣe ń ṣe nítorí ká ṣe là ń ṣe kì í ṣe pé afẹ́ fi hàn ayé kódà ẹnu téèyàn kí tíyàn bá fi ń ṣe ṣó kódà tó fi débi iṣẹ́ hajj táwọn èèyàn ń ṣe hmm. ẹ̀bàdá ilé mi ó lọ sí hajj tó fẹ́ fi hajj ni pé mo ti lọ torí ẹ̀ lẹ́fi máa rí pé à ń rí lórí social media rẹpẹtẹ náà ní kò pẹ́ yìí kọ́tún sọ̀rọ̀ sàṣọ̀rọ̀ bá ti fẹ́ yín kí hmm. ẹ ti rí àdẹ́tìtì <laughs> mi rèé tó hmm. gbogbo eléyìí kárí ni ni hmm. kò sí ní ti kárí ni máa ń mú wá kọjá kó máa ń ba iṣẹ́ ẹni jẹ lọ. àwọn tó máa ń fi iṣẹ́ wọn han ayé tí kì í ṣe pọ́lọ̀ náà fẹ́ kó rí iṣẹ́ wọn wọn ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run innamal a'malu binniyat action shall be judged according to the intention intention tí wọn bá fi ṣiṣẹ́ yẹn lọ́lọ́ máa fi sàn lẹ́sàn tó bá pè torí pọ́lọ̀ ní kí n ṣe ni mo ṣe ń ṣe ìyẹn ṣùgbọ́n tó yẹ pé mo fẹ́ káyé mọ̀ pé mi náà ṣe ẹ̀dá mi mọ́ àwọn èèyàn tó máa fi dẹ́rù bẹ lòmíì kódà ṣe rí ọ̀rọ̀ ẹran léyà yìí àti ọ̀rọ̀ hajj tó lọ́pọ̀ mọ́ra wọn yìí hmm. ẹlòmíì náà dé láti ọ̀hún yẹn á ní àá kò rọrùn ó hmm. iṣẹ́ bẹ̀rẹ̀ ó le gan hmm. ó ó mọ̀ mọ̀ ń fi kí ẹlòmíì ń dẹ́rù bá mi yàn tó tún fi ń ṣe ṣó pé amúdẹ̀ ṣe é àà tí mo dé bí àrọ̀fáyẹ báyìí tí mo dé kàábà báyìí bẹ́ẹ̀ náà níbi ẹran léyà edumina ara kalẹ̀ báyìí a máa parọ́ ọ̀tọ̀ ni ra hmm. ni ń pè hmm. àbí kẹwọn fún ni pàápàá hmm. àtàwọn máa parọ́ pé òun ni iye báyìí dẹ̀ ni kókò tí ń ta fẹ́ jẹ léèrè níbi eléyìn ẹ̀jẹ̀ ajẹ́ abala <laughs> a bá ti gba àlejò imam báyìí gbogbo àwọn ti wà pẹ̀lú wọn Secretary Adeson, College of Education, Science and Technology, Omuajoshe, formerly Taske, is offering admission into degree programs in affiliation with Olabisi Onabanjo University. Our team of dedicated and experienced educators are committed to providing the highest quality instruction in a supportive and nurturing environment in courses like business education, political science, mathematics, social studies, economics, computer science, guidance and counseling, English, school education, health education, geography, biology, chemistry, physics, nursery and primary education. Candidates with 160 and above in UTME, and apply online via the college website at uh, www.degree.casce.edu.ng. NCE programs are also available for candidates that scored 100 in the UTME or did not write the UTME at all. For inquiries, call 003 727 6789, 003 727 6789, or 003 355 8233, 003 355 8233. Invest in your future. Announcer Bukola Makin Ayinde acting registrar. Teaching Radisson College of Education, Science and Technology, Omuajashe, formerly Taske, is offering admission into degree programs in affiliation with Olabisi Onabanjo University. Our team of dedicated and experienced educators are committed to providing the highest quality instruction in a supportive and nurturing environment in courses like business education. Ọlọ́run fún lọ́mọkùnrin. So ọmọkùnrin tó tọ́lọ́run fún náà ló tún wá lálàá lójú orun kóun tún pa ọmọ náà anábì ibrahim tún wò pé òun pa ọmọ tóun ti ń retí ẹ̀ ti pẹ́ ikẹ̀ àwọn anábì ọlọ́run dẹ̀ rí àlá wọn kò sí ẹja ń bá kàn nínú ẹ̀ tó fi wá sọ fọ́ọ̀mù ẹ̀ pé inni ara fil manami anni asbahuk mo máa rí lójú oorun pé mò ń pa ẹ̀kẹ́ ọmọ náà dẹ̀ nítọ̀ tó bá yẹ pé ń tọ́lọ̀ ní kẹ̀ẹ́ ṣe nìyẹn hmm. ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé ní kò pọ̀ ọmọ ẹ̀ hmm. ẹ̀ẹ́dẹ̀ rí pàṣẹ láti náà kò padà pa kò sí nǹkan kan nínú tó ń ṣẹlẹ̀ láyé tọ́lọ́ máa ń ní ẹsẹ̀ jẹ́lẹ̀ ẹ̀pá ẹ̀pẹ́ nìyẹn àyàfi tẹ́ni ẹ̀ náà bá pànìyàn ló máa bùkátà pé òun náà ti jẹ̀bi ikú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lábala eléyìí ọlọ́run fi fẹ́ gbé ìgbàgbọ́ ànábìwá Ibrahim wò àtọ́mọ́ àwa la fún ẹ ní nǹkan títà àtà fún ẹ bá la fẹ́ gbà á ṣé kò ní ní ẹ lára ṣá láti fi nǹkan náà lẹ̀ ẹ̀kọ́ kan lélẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà wà nípò lónìí ṣe báwọn kan ni wọ́n yàn yín síbẹ̀ tó bá sọ pé ìtẹ̀yìn ṣe tó kẹ́lòmíín náà tún bọ́ síbẹ̀ ṣé kò ní ní lára ṣé ẹ̀ ní máa lépa ìmẹ́ni tó ní kẹ́ kúrò yìí ṣé ẹ̀ ní fi ibi ṣó lóore ẹ̀kọ́ pọ̀ ń gan-an tabaníka wọ agbalẹ̀ ilé yẹn bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń fún wa gbọ́dọ̀ mọ̀ pọ́lọ̀ ló ní kì í ṣàwà ẹni tó dẹ̀ ní nǹkan yẹn ìgbà tó bá wọn ló lè gba nǹkan yẹn sànàbí wa Ibrahim ṣe sùúrù ó gbà fọlọ́hún ànàbí wa ti n Hmm. eléyàn náà jẹ́ ẹ̀kọ́ sùúrù kí tíyàn bá ti ẹ̀ṣe sùúrù lórí tọ́lọ́n bá mú wá tọ́lọ́n bá gbọ́nà mí ìyọ tíyàn bá ní mo jọ́jọ́ ọ̀nà bí tó bá gbọ́nà bò mí ìyọ tíyàn kò síbi tíyàn fẹ́ ságbà hmm. Hmm. sùúrù táwọn méjèèjì ṣe lánàá olódóríire ló dọdún fáwa lónìí tó fi wáyé pọ́lọ́n wa fi ẹran rọ́pò fún wọn eléyàn náà kò jẹ́ ẹ̀kọ́ pọ́lọ́n <laughs> ṣe sọ fún wa nínú Al-Qur'an ni pé sa'inu sabri was salah ẹ ṣáà máa ṣe ẹ̀sìtì ọlọ́run ẹ̀dẹ̀ farada. Hmm. padà ẹ torí kó má jẹ pé àwa nìkan ojú òpó yìí ń gbóná gan ni ẹ jẹ́ a gbọ́ ohun tí àwọn ará ilé fẹ́ sọ. hello. látàárọ̀ ohun òṣìṣẹ́ ẹ máa máa tẹ̀síwájú ní lágbára ọlọ́run. àmín ta ló bá wa sọ̀rọ̀. ọgbà àwọn àti mc kárìbò títí layọ̀ láti ìdí ọ̀pẹ ló ń sọ̀rọ̀ o. kí lẹ porúkọ yín mà. títí layọ̀ láti ìdí ọ̀pẹ. ibo nìdí ọ̀pẹ wà ọ̀nà ó jí fífi. ẹ̀ ń gbọ́ wa rekete. kí ni ìbéèrè yín fàlejò wa. kí lẹ sọ. kí ni ìbéèrè yín fàlejò. Ah, àtìmọ́ náà ni pé wọ́n fún iṣẹ́ takuntakun ọlọ́run tó wà máa fún wọn ṣe ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. àmín àmín ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ àgbọ̀tẹ̀lómi ẹ ṣeun. ẹ ṣeun. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ẹ̀yin tẹ́ fi gbọ́ wa sílẹ̀ ẹ̀yin tẹ́ fi gbọ́ wa sílẹ̀. owó ti jẹ ẹ̀yin tẹ́ fi gbọ́ wá sílẹ̀ ẹ̀ka àsán. ẹ kó omi sáré wó wà. ọ̀dà ọkọ̀ yín bọ̀lẹ̀ tí ń pè. ọkọ̀ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ahmed amusa láti fọ. láti fọ. bẹ́ẹ̀ni. béèrè yín. ìbéèrè wa pé ṣé dandan ni ẹni tó bá lówó kó tó bá pọn ṣé anika bello láti wá pé ẹni tó bá lówó tó bá nítorí ọmọ ilẹ̀ náà máa pé torí pé kò sówó ọ̀gbẹ́rún ní sílẹ̀ ọ̀gbẹ́rún ní sílẹ̀ ṣé dandan ni ẹni tó bá lówó tó bá pẹ́ wọn àti. ẹ bóyá èyí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ìmáàmù ti bẹnu pa lẹ́ẹ̀kan. wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀bẹ̀rẹ̀ mi à ń bọ̀ à ń bọ̀. hello. hello. hello. hello ẹ̀ka. ẹ̀ka sọ ẹ kò ń bi tariwo wà o ẹ̀ka sàn. yes ma. orúkọ yín àbí tẹ̀ tí ń pè. Mrs. Ọ̀kọ́lá Ọ̀lá àti Adébáyọ̀. Kílẹ̀ porúkọ yín. Ọ̀kọ́lá Ọ̀lá àti Adébáyọ̀. Láti Adébáyọ̀. Ọ̀kan làwọn. Ṣọ́mọ hello. Hello. Ẹni tó ń bá a sọ yìí máa tó ọmọ ọdún mélòó? Twenty eight years. Twenty eight years. Ok ó yá ìbéèrè yín fàlejò wa. Mo ní fún àjọ̀dún àwọn ọdún tí à ń ṣe mo dẹ̀ ní kí n kí àlejò wa fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ọlọ́wọ́ máa fún wọn fún agbára Àìsàn ìrẹ́wọ̀n kò ní di jíjẹ ní agbára Ọlọ́run. Àmín. Abẹ́ ẹ fẹ́ gbẹ̀bùn ọdún ni, àdúrà yìí ń pọ̀. Kí lorúkọ yín, kí lorúkọ yín? Ọlá ìtọ́ ọkọ̀ láwọn láti Adébáyọ̀. Ẹ̀kọ́ ọlá ìtọ́ ọkọ̀ láwọn. Hello. Hello. Hello, ẹ káàsán. Ẹ káàsán. Àfọ̀kẹ́ láti àṣẹ ìkọ̀yìn. Àgbọ̀yìn dáadáa. Àgbọ̀yìn dáadáa akínyẹlé láti àṣírò mo kí máa mú wa tí wọ́n wà lórí ètò ẹ̀ akínyẹlé láti àṣírò. ok ìbéèrè yín balẹ̀ jù wá. mo kí máa mú wa tí wọ́n wà lórí ètò ọlọ́run bá pọ̀ mọ́ ẹ mo fẹ́ kí wọ́n bá àyàn náà ibi kan tí wọ́n sọ lẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n bá àyàn náà dá. nípa àwọn ọkùnrin tó pé níbi tó pé àwọn kan á ti rẹ ẹran ẹran bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọgbọ̀n nǹkan kan jù bẹ́ẹ̀ lọ àwọn kan á máa lọ fẹ́ ẹran tọrọ ẹ̀ fún wọn. iye ojú tí màmá sọ pé ẹran kan pèsè ẹ̀jẹ̀ fún wọn jálẹ̀ bẹ̀yẹn wọ́n yọ̀dọ̀ níta àwọn kan wà bẹ́ẹ̀ pé wọ́n ọ̀dàgbọ́n àti pa wọ́n ní fún wọn lẹ́ran bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n ti ní lẹ́ran bíi mẹ́wàá ìdìbẹ̀ lọ lé lọ́dọ́ máa lọ mọ́ lọ fún lẹ́ran ọba àyàn nínú ọbẹ̀ dáadáa kí lẹ porúkọ lọ́wọ́ àgbà o kí porúkọ yín akínyẹ ilé láti àṣírò abẹ́rẹ́ náà fẹ́ ọdún láti ó dára fún mi ta o. ọ̀dà akínyẹlé Akínyọdé láti Sango ló ń sọ̀rọ̀. Akí. Akínyọdé láti Sango. Hello. Ó yá ìbéèrè yín falejò wa ní pápápá. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ya àwọn tí ò bá rí owó pa ẹran ọdún tàbí tí wọn ò rí owó ra nǹkan ọdún tí àwọn tó wá wà ládùúgbò wọn á sọ̀rọ̀ sí ọmọ ẹni pé ilé òwúrò pa ẹran ọdún irú àmọ̀ràn wo lèèyàn lè gba irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn kan jọ bí wọ́n kiri ní ilé. ọ̀dà àlejò wa kílẹ̀ porúkọ yín kílẹ̀ porúkọ yín. akíọdé láti láti sango. ọ̀dà. ká tó mú ìpè imam máa fẹ́ kẹ́ bá wa kílẹ̀ bẹ̀ yẹn ìgbà tára náà wà ní kékeré sá tí dáàdi wa táwọn bá ti gbẹ̀ràn dé a máa fọkàn gbàdúrà a máa wò ó ní tó bá yẹ pé àwọn tó jẹ́ níbọ̀ wa wọ́n ti ra ẹran ibẹ̀ la máa kọ́kọ́ lọ pé láti máa wo ẹran. ìfẹ́ ló fẹ́ràn ọjà àwọn ọmọ ìfẹ́ràn ti ẹ̀já síbọ̀ abẹ́ àwọn tó wá jẹ́ ọmọ àwọn tí wọ́n ti rẹran yẹn àwọn máa ṣàkóso wa pé ẹ bàbá àti yóò ti rẹran irú ẹ̀ nìkan tí màdàmí ń béèrè pé gẹ́gẹ́ bí àwọn ọmọdé tí wọn ò tí ì gbọ́n tí ìlú ilé ìbáṣẹlẹ̀ ìṣirò kí ni àmọ̀ràn tí àwọn ọmọ lè fún wọn. kọ́lọ́nkó túbọ̀ ṣe àlékún bíbà ṣe rí ìrọ̀rùn fún wa lọ́nà tó tọ́ tó bá wá ṣe fún wa tán kó jẹ́ ká lè lò ó bó ṣe tó àti bó ṣe yẹ ẹ rí pọ̀pọ̀lọpọ̀ mhm. òbí náà ń tọ́pọ̀lọpọ̀ òbí náà máa ń sa eré ẹ̀ náà ní láti tún lẹ́yìn sísin lọ́hùn mhm. láti tún ju àwọn ọmọ nínú mhm. mm, gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa náà máa ń sa eré kan lè make àwọn ọmọ happy nǹkan yẹn náà làwọn náà dẹ̀ gbọ́dọ̀ jogún lára wọn lórí àwọn ọmọ títí wọn náà ká máa ṣe bẹ́ẹ̀ fún wọn. ẹni tó wá ṣẹlẹ̀ sí báyìí pé bàbá wọn ò rówó láti pẹ̀ràn ọdún lọ́dún yìí táwọn kan wá ń fi wọ́n ṣe ẹ̀yẹ ládùúgbò àkọ́kọ́ náà ìmọ̀ràn fáwọn tí wọ́n máa ń fi ní ṣe ẹ̀yẹ ni pé ẹ̀ṣẹ̀ ní ìwà tọ́lọ́wọ́n bá ò ni o ọlọ́run dìídì kọ́ ó bínú sí i láyé sọ́kọ́rù kọ́ mi mi nǹkan mi àṣà yẹn kó nàkọ́ yọrọ mi nà ọlọ́run bá ní káwọn kan máa fa kan ṣe ẹ̀yẹ òṣìṣẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ fi ń ṣe ẹ̀yẹ ojú tì í eléyàn ò dá o ẹni tí lè bá wa ṣẹlẹ̀ sí sàkání ẹ̀ ẹ̀ ká sọ fúnra yàn bẹ́ẹ̀ pé kí wọ́n má rí ní rí ìbànújẹ́ hmm, àwùjọ tá a wà ló bírú ẹ̀ kì í ṣe tá a máa ń fi níṣẹ́ ṣe ẹ̀ lé lórí hmm. ṣẹ̀dẹ̀ ẹni tuntun sábà bí bàṣírí ṣe máa ń sábà tú jù láwùjọ wa máa tún padà síbi tá a ti kúrò lẹ́ẹ̀kan hmm. ó ní greediness àwọn èèyàn kan wà sí pé wọ́n ní wọ̀nbíà wọ̀nbílíkì ló ń ṣe wọ́n ó ti pọ̀ jù ó ti kún ó ti ń dà wọn ò jẹ́ kó dọ́dà ẹ lòmíì nínú ojúṣe gbogbo ẹni tẹ́jẹ́ ìmọ̀ọ́mù tẹ́ ń gbọ́ mi nínú ojúṣe wa ó ní kó gbọ́n tọ́lọ̀ ń ṣe lọ́lọ́lá lọ́lọ́rọ̀ tá a mọ̀ yìí tí wọ́n bá ti ń fún wa ní nǹkan ká má dajẹ́ hmm. tọ́ba kẹrin wá fún yìí ìmọ̀ọ́mù ẹ jẹ́ kó dọ́dà àwọn ẹlòmíì náà ẹ fún àwọn ẹlòmíì ẹ wo àwọn tó tọ́ sí ẹ wo àwọn tọ́lọ̀ tó kẹ́ni ní jọ̀mọ́ àwọn tí wọ́n àwọn tí ò ní lọ́wọ́ yẹn táwọn ò rí pa tá a bá búra wa láṣìírí kódà àwọn ọmọ yẹn ò ní mọ̀ pé bàbá wọn ò pa hmm. wọn á rò pé bàbá wọn náà ti lọ jèrò ọmọ màálù ibi tí wọn ti fẹ́ pa ni wọn ti gbèdé ni ìjọ ọdún bá ń kọrin pọ́n kẹran wọlé rẹpẹtẹ hmm. Hmm. nígbà wo ni nígbà tá a bá ṣùrù bọ̀ra wa tí kì í ṣe pé nìkan máa ṣèṣe pé ilé tiwa ló ń ṣe rọ̀ṣọ́ mi ilé àwọn ẹlòmíì dẹ̀ rí ibi ń pa wọn. Ah, ọ̀hánrò ní aláṣàbà ní ìjẹ́ àṣàṣìbò àwọn ní ilé ìdójútì ńlá ni fún ẹ o aláìní ti jù yẹn o alábùkù ni irúwẹ̀ ẹ̀dá yìí o ẹ̀dá wo nìyẹn ẹ̀dá tẹ́ pa àwọn èèyàn ẹ̀ ibi ń pa wọ́n òun dẹ̀ yóò tún fọ́ gbákùn pé nǹkan wà ń bí ó tún kù ń lé hmm. eléyẹn kì í ṣe mùsùlùmí gidi ọ̀dà àbú ẹjẹ́ a máa jẹ pé ojú èpo yìí ó ń buná ìtẹ̀sán yẹn ó mú rántí pé gbàtà wà ní kékeré kọ́nọ́bà foríjì bàbá tó bí wa lọ́mọ àtàwọn tó jẹ́ tí gbogbo ata lókùlọ́ọ̀mù àti ọmọ ẹ̀gbọ́n àti ọmọ àbúrò àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ìní dáàdi wa náà máa ra wọ́n máa gbé bọ́ńdù aṣọ wa wọ́n wá gé fún gbogbo wa pátápátá kò jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin ọmọ pé àwọn eléyìí ni mùsùlùmí àwọn eléyìí ni kìrìsìtẹ́nì àjọ máa jẹun àjọ ṣe àjọyọ̀ ṣùgbọ́n ìṣó dàbí pé nǹkan ò rí bẹ́ẹ̀ mọ́ láwọn àdúgbò káàkiri gẹ́gẹ́ bí n tẹ́ sọ tó kò fẹ́ sí ìfẹ́ wọ́n ká tó padà síbẹ̀ yẹn ẹ jẹ́ mú pè mú ń bọ̀. hello. hello. pẹ̀lú ẹ káàsán. ẹ káàsán o. ẹ kú iṣẹ́ ẹ kú ètò. mo kí àyàn àfà ẹ máa kó ohun kásẹ̀ kan. ẹ ṣeun ó kọ ibùdó tí ń pè mà. Hmm, ah, ó lè bẹ́ẹ̀ sí. ó jẹ́ yẹ kẹ́ ẹ gba aṣọ o. Hmm. hello. hello. hello. hello orúkọ yín àti ìkẹ́ tí ń pè orúkọ látàyé tòrò ah, orúkọ yín. Ah. orúkọ yín ti wà ní tẹ́lẹ̀ orúkọ yín tẹ́lẹ̀ oya ìbéèrè yín fàlejò wa torí èrò pọ̀ lójú òpó ìbéèrè yín ní pápákpá. ojú òpó yẹn ò tọ́ ẹ bá korúkọ màmá àbùkún. hello. hello. hello. ẹ káàtó. ẹ káàtó. orúkọ mi ni taorid babatunde látàṣírò. kílẹ̀ korúkọ yín. taorid babatunde látàṣírò. ok ìbéèrè yín fàlejò wa ìbéèrè mi ni pé tá bá ti kírun yídì tá bá ti dé mm. ìgbà wo la ní ẹ̀tọ́ láti pa ẹran gbọ̀ngbọ̀n. ok wọ́n ti gbọ́ nǹkan eh, tẹ́ni yẹn ń béèrè ní wípé tá ti kírun láti yídì tá ti dé ìgbà wo la lẹ́tọ̀ọ́ láti pa ẹran. Naam, tá bá ti kírun tán ní mùsọ́lá, ibi tá a ti kírun là ń pè ní mùsọ́lá. Eh, tá bá ti kí sọ̀látùl ìdìwà tán bẹ́ẹ̀ ibi tá a ti lẹ́tọ́ àti pẹran lẹ́yìn tá a bá kírun tán ká ṣètúrò kí mọ́ mu pẹran lẹ́yìn náà káwa náà padà sílé ká lọ pẹran wa nílé ṣùgbọ́n o ibi bọ́lá lẹ́tọ́ àti pẹran àwùjọ wa níbi táwa ṣì wà ló jẹ́ kó rí bó ṣe rí eh, ibi tó yẹ ká ti máa pa ẹran ní abatíọ̀ tí wọ́n ti ń pẹran hmm. ká má ẹran wa lọ síbi tí ò ní padà wá já àrùn hmm. lẹ̀ sí àwọn èèyàn bí òórùn lẹ̀ sádùúgbò hmm. tó bá wá ṣẹlẹ̀ pọ́dọ̀ wa náà láti fẹ́ pa á gbogbo àtàfẹ́ pẹ̀ràn yẹn ká mójútó jẹ ẹran wa hmm. ká mójútó ìfún ẹran wa gbogbo òdòdó tá a bá kó nú dànù ká má kó tó wá di àjàkálẹ̀ àrùn tó jẹ́ níbò wa ilé yóò dá nínú ẹ̀sìn àwa mùsùlùmí hmm. ànábì sàràsàrà ó kọ́ pé ká máa fara ní ọmọlàkejì hmm. torí ìdí èyí ká pa mi tá a bá ti fẹ́ pa ká gbẹ́lẹ̀ ká rí ẹ̀jẹ̀ ẹ̀ mọ́ àbíkẹ́ ká dànù sí àkìtàn. àbúkí tó mú ìpè àkọ́kọ́ náà ọ̀la òní ọjọ́ àràpá eh, a máa ń gbọ́ pé èèyàn àfa ìbùkọ́ àpéyẹ ká wà nínú ààwẹ̀ lọ́la ṣópin dandan kí gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ká gba ààwẹ̀ lọ́la ni. ó dáa púpọ̀ fáwọn àtàjẹ́ mùsùlùmí láti gba ààwẹ̀ ìyàtọ̀ wà nínú pọn dandan àti tó dáa púpọ̀ láti gbà tá a bá sọ pé ó pọn dandan láti gbà á ti dà gẹ́gẹ́ bí àwẹ̀ Ramadan ṣé pé téèyàn bá gba èèyàn ti lẹ́tọ̀ọ́ sí ìyà Ọlọ́run ó ti ṣe hmm. Ọlọ́run hmm. ṣùgbọ́n eléyìí téèyàn bá gbà á èèyàn mọ iná ìjọsìn tó yẹ sí wípé Ọlọ́run fẹ́ ká ṣe ni kì í ṣe hmm. pé ó pe ní dandan fún wa bónọ́ọ̀sì ni téèyàn bá gba èèyàn gbalada torí máa pa ẹ̀ṣẹ̀ ọdún kan èyí tó lọ àti tó ń bọ̀ rẹ ìyẹn àwẹ̀ ọjọ́ àrọ̀fà ó dáa púpọ̀ kí gbogbo àtàjẹ́ mùsùlùmí. mo ń bọ̀ àbú ẹ ọ̀gá wa mose ìfakẹyẹ bóyá wọn náà fẹ́ gbàǹkárá ọdún ń pè lọ́wọ́ náà ìbéèrè mi kí n tó padà sójú pé ẹni pé ọ̀la ọjọ́ ọdún yẹn ó bọ́ sí ọjọ́ friday ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ jẹ́ onímọ̀ ẹ̀sìn tẹ́ ń fi ẹ̀sìn kọ́ wa àwọn kan máa ń sọ pé wọn kì í kí wútúbà méjì ní ọjọ́ friday nípa wọn máa kí wútúbà kan ní yídì ó tún bọ́ sí ọjọ́ friday ẹ bá wa ṣe àlàyé díẹ̀ lórí ilé ìka tó padà sí orí ìpè. naam kò sí ẹ̀rí kan nínú alukur'an àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ wípé a lè ṣe khutuba méjì pọ̀njọ́ kan hmm. kò sí ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ hmm. so tábà lọ níta anabi kan sọ nípa ọjọ́ ọdún tó bá forí sọjọ́ jùmọ̀ àbáyé ó ṣe tarkhis ó rọ̀ kásọ̀ fún àwa àlùmọ̀ yìí ó ṣe dẹ̀kun fún àwa àlùmọ̀ yìí pé láti kírun sọ̀látù jùmọ̀ lẹ́yìn tó ti kí sọ̀látù lẹ́yìn so o lè dúró ńlé kó fi kí sọ̀látù zòrì so ẹni tó bá fẹ́ bọ́ sí nira fún kó dúró ńlé kó kírun zòrì ńlé instead of kó tún lọ sí jùmọ̀ ṣùgbọ́n sẹ́yìn tó bá rọrùn fún bẹ́ẹ̀ ó kírun tán ní mùsọ́lá o tún délé ó tún lọ sí mọ́sù lọ kí jùmọ̀ kò takora kò sí tó takò nínú ẹ̀sìn o. ẹ ṣeun ẹ jẹ́ ń sáré lọ sí abala ìpolówó ọjà tá a bá ti dé a ṣe béèrè mọ́gbọ́n tó bá ti pè wọlé kákan máa múrúkọ wọn ká fún wọn lẹ́bùn ó yá jẹ́ àlùsábàlà pé. ọ̀pẹ́ tí yóò di àgùdá gàgàrà gbọ́dọ̀ pété nàró gbogbo ẹni tó fẹ́ di òǹtayọ nínú ẹ̀kọ́ ẹ máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ síkírù adétọ̀nà college of education science and technology tí a mọ̀ sí taske tẹ́lẹ̀ ní òmù àjọṣe ìjẹ̀bú ìpínlẹ̀ ògùn ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ báyìí o sí àwọn àti fún àwọn tó jẹ́ ọ̀gá wa àti wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣìṣẹ́ comrade ambassador Hamid Benko Ademola tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. àkọ́kọ́ àmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí káàkiri àgbáńláyé àti gbogbo àwa tó kù náà tàjọ ń gbáyé ó náà ni pé ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ara wa ká dẹ̀ fẹ́ràn ara wa ká dẹ̀ láàánú ara wa ká dẹ̀ máa pàápàá jùlọ ká máa ṣe àdúrà fórílẹ̀-èdè wa ẹ̀yin yẹn wa náà tẹ wà nílẹ̀ mímọ́ lọ́hùn náà tẹ̀lé ṣiṣẹ́ hajj ẹ ṣàdúrà fórílẹ̀-èdè Nàìjíríà o torí tó bá tulu yìí lára òun náà ni ó máa tu oníkálukú náà lára àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀gá wa tí wọ́n jẹ́ olórí òṣìṣẹ́ ẹ ṣe sùúrù pẹ̀lú àwọn tọ́lọ́run bá kó sọ̀ǹda yín ẹ̀yin lọ́lọ́run bá fi síbẹ̀ lónìí kọlọ́májẹ ṣìṣe ẹ mọ̀ pé àwọn kan náà wà ń bẹ̀ lánàá àwọn kan náà ni wọ́n tún bọ̀ ń bẹ̀ lọ́la kọ́lọ́n kó jọ kó má ṣàkóso oníkálukú wa lọ́wọ́ ẹ ṣe adúpẹ́ gan ẹ ṣe adúpẹ́ tá a pè yín tó jẹ́ pé ó níbi tó yẹ kẹ́ ẹ wà lẹ́nìí ẹ tún gbìyànjú láti ìlú Ẹdẹ láti débi ọlọ́ba sanyẹ́lẹ̀sán dáadáa àmín ẹ jẹ́ sáré mú pèbí méjì ká fi hello.